الله من الشيطان الرجيم وإذ استسقى موسى لقومه فقل اضرب بعصاك الحجر فانظر فجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين وإذ قلنا يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من ثقلها وكسائها وفومها من بقلها وكسائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون إن الذين آمنوا والذين هادوا والنصارى والصالحين الصابرين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون إن الحمد لله نحمده سبحانه وتعالى ونشكره ونستعينه ونتوكل عليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وذرياته وعلى كل من سلك مسلكه إلى يوم الدين إخوة الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته alhamdulillah ẹ̀yin ọlọ́run ọba náà ẹ jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run kò sí mọ́ bẹ́ẹ̀ náà lẹ́nìkan òbí. تبارك من عزى عن وصف واصفين. ọlọ́run ọba tó já sí pé gbogbo ẹni kò nágbára kò ní kápá làákàyè rẹ̀ ògbé láti ròyìn tó gbogbo ọ̀rọ̀ gbogbo nǹkan yóò ń kéèyàn lè lóun mọ̀ ní dáadáa tí a máa fi ń ṣàfihàn rẹ̀ sára dáadáa. gbogbo ìròyìn dáadáa tọ́lọ́wọ̀n ọba tán. kàmá ni wọ́n ọmọ tó dásí pé onìkan ṣoṣo náà ni ẹni tí ò bímọ onìkan ṣoṣo náà lẹni tí ní rẹ̀ dẹ̀ ń tún sí pé wọn ò bímọ. àìsàn àwọn àtúnṣe wà á ṣe fi. kò lẹ́bí inú rẹ̀ dẹ̀ ń tún sí pé wọn ò lẹ́bí. àìsàn àwọn àtúnṣe wà á ṣe fi. kò sẹ́ni kankan tá a lè fi jọ́ ó dẹ̀ tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ a máa ròyìn rẹ̀ kò sẹ́ni tó jọ ọ́ àìsàn àwọn àtúnṣe wà á ṣe fi kábíyèsí ọlọ́run ọba náà. sábà rọ́kì àzà àwọn àbílẹ̀ wa ṣẹ̀ṣẹ̀ ìlàwó lè hámúdọ̀ yìí. هذا وذاك مسار مدى له الحمد به هذا وذاك مسار مدى Adúpẹ́ fún ọlọ́run ọba lórí ilé ìtaari lórí gbogbo dáadáa tó ṣe fún wa. Láwọn ilẹ̀ fún ọlọ́run ọba lórí àwọn nǹkan mèremère ilé ìtaari ń jẹ gbádùn ayé. Láwọn ilẹ̀ fún ọlọ́run ọba lórí gbogbo bó ṣe ṣètò ayé wa di bó ṣe dà lónìí. Láwọn ń rò wípé nǹkan ṣe òun ohun tó ń ṣe àwọn ẹlòmíì ju ohun tó ń ṣe àwa lọ. Láwọn ìyá àwọn jù. Tí a bá ń wo kóhùn lọ́wọ́lọ́wọ́, àwọn ẹlòmíì òṣì tí wọ́n lè bẹ̀ òṣì tiẹ̀ ìwọ̀n pàápàá tó máa dúpẹ́ fọ́lọ́ ní kí mo máa dúpẹ́ tèmi. lahul hamdu fi hada wa dhaka musarimada. tí wọ́n bá ń wo kó wọn lálàáfíà tó tí wọ́n bá tún ra àwọn aláàárẹ̀ yẹn á mọ̀ pé àárẹ̀ ò ṣe òun pàápàá. lahul hamdu fi hada wa dhaka musarimada. gbogbo tí wọ́n bá ń kọ̀ǹpléǹ lórí ẹ̀ láyé tiẹ̀ kọ́ ló burú jù o ẹ náà ni gbogbo ohun tí a bá ń dúpẹ́ lórí rẹ̀ pé à mo máa dúpẹ́ tèmi mi ni mo ti ní ohun tó tó èmi ni mo ti jà báyìí tí ẹ kọ́ ló dáa ju o. àwọn ilé hamudu fi hà láwà tààtà mú níbi gbogbo nǹkan tí fi ń dá gbogbo dáadáa dáadáa èèyàn máa bá àwọn kan wájú bí dáadáa ni níbi gbogbo kò tẹ́mi lọ́rùn inú mi ò jù sílé yìí ìyá fáwọn kan tún wà lẹ́yìn èèyàn níbi irú ẹ̀ náà. àfa ọkọ kú lè ní ìrìnlẹ̀ náà tí ẹ̀ gbogbo yóò ń kéèyàn lè jẹ́ láyé àárín ló wà àárín onìyàn wà láyé ẹnìkan tó wà lókè pátápátá wọ́n ti ra wọn kan wọ́n sì máa ra wọn kan ni. Láwọlé Hamdu sí Hadáwàdá ká Mọ̀zárì Màdá. Láwọlé Hamdu sí Hadáwàdá ká Mọ̀zárì Màdá. Lórí táyì adúpẹ́ tí wá fún Ọlọ́run. Lórí ètò ṣe fún àwa. Ìtàrí àti ìtàrí, ìtàmà àti ìtàmà ìdó ṣe kà àdídó ṣe kà àwọn oríṣiríṣi dáadáa dáadáa ìkẹ́ ìkẹ́ ìkẹ́ ìkẹ́ ìṣọ́ ìtọ́lọ̀wọ́n bá ti ṣe fún ní kálukú wa atọ́rọ̀ alẹ́kùn aláwọ̀lọ́wọ̀n fún anábà Muhammad sallallahu alaihi wa sallam lẹ́yìn lẹ́yìn ìtọ́lọ̀wọ̀n kó bá ṣe alẹ́kùn ìrànà rẹ̀ fún àwọn sọ́hábà àmín àwọn àmì ọlọ́run kó jọ kó ṣàánú àwa náà ọkùnrin ní àgbọ́yé eléyìí tí ó dúró dáadáa. ويا رب أمطرنا ويسر أمورنا برزق ولطف مع السعادة عاجلا lẹ́yìn gbogbo àwọn eléyìí a ń padà sínú ìdánilẹ́kọ̀ọ́ wa níbi tí a bá dé lánàá ọ̀rọ̀ nípa ànábì wa Mùsá alayhi salatu wassalam àti àwọn Bani Israel bin Abdulrazak wa Ilyas ọ̀rọ̀ nípa ànábì wa alayhi salatu wa salam àti àwọn bani Israel lẹ́yìn gbogbo àwọn ìjọ̀gbọ̀n àwọn wàhálà àwọn ìdààmú àwọn ìfòró ẹ̀mí ẹni nígbà bani Israel ṣe fún anabi Musa alayhi salatu wa salam tí wọ́n ṣe ń yọ ọ̀sẹ̀ nínú kan ni wọ́n tún kó sínú ní.

àwọn èèyàn yìí anábì musa wá bẹ̀rẹ̀ sí dààmú lórí wọn pé àwọn ẹni mi yìí fẹ́ mú mi ọ̀dá ló dákò sómi níta wà yìí wàhálà olórí òun ló tún ṣe wàhálà lọ́tún ṣe wàhálà lọ́sìn ní iṣẹ́ ni máa wò wọ́n ràn wọ́n ṣàmú mi ìgbà tí وإذ استسقى موسى لقومه fa tó fi jáde pé ń ta kọ́lọ́dà òun náà ni pé wẹ́ẹ́ àwọn jàmá ó máa àbí kó náà ronú bá wọlé ilé náà ṣe fẹ́ wà òkè ìpínlẹ̀ yìí náà ń ṣe níṣẹ́ kò tó jẹ ó níyàwó lọ́mọ àbí kó náà ronú sí àwọn ànábì ọlọ́run ṣe sí wọn títí ànábì Mùsá náà tún sáré sọ́tún sáré sósì báwo làwọn ẹni yìí ṣe fẹ́ wà òkè òǹkà ti ń pẹ wọn. wà ìdí sẹ́kọ̀ Mùsá lẹ́kọ̀ nìyí kọ́kùnrin náà rí bí aṣọ dálẹ̀ ajá. ànábì Mùsá wá bẹ̀rẹ̀ sí dààmú ó wá ń ṣe wàhálà ó wá bẹ̀rẹ̀ sí wá omi fáwọn èèyàn rẹ̀ ìmáàmù tó bá yàtúpà níyàn tí ẹ ní bóun ti fẹ́ rí àwọn jàmọ́ ọ̀jẹ́ tó ń fi fẹ́ lówó lọ́wọ́ kò jogún àwọn ànábì ọlọ́run ìmáàmù tó bá yàtúpà àwọn tọ́lọ́wọ́n bá kẹ́ nínú jàmọ́ àwọn lòun sọ di ọ̀rẹ́ àyò tiẹ̀ àwọn tó kù ẹ̀kọ́ ọlọ́run àwọn ilé yóò lọ́wọ́

استسقى موسى لقومه فقل أضرب بعصاك الحجر. ọjọ́ tó lówó bímọ ìjọ òkú mọ ó ráyè òun yóò kó lè máa ṣùgbọ́n jẹ́ sí mẹ̀kúnnù fẹ́ ṣe kò mọ ó lóun ò ráyè tó ti kọ́ látìgbà tí wọ́n ti dé ma wọ́n wá gbọ́nà owó kan tó yọ owó ló kọ̀ láàkó mọ ẹnìyẹn lọ́wọ́ sọ ní kílíìnì mi níjàrá ààyè mọ́ o. Iṣẹ́ sáà náà bí ọlọ́run kọ́ yóò. Wọ́n ilé iṣẹ́ kọ́ Mùsà lẹ́kọ̀ọ́ ní ìfàkúlìnà pínpín àṣọ kalẹ̀ ajá. Anábì Mùsá ń dààmú ṣe wàhálà lórí àwọn ọmọlẹ́yìn rẹ̀. Àwọn ọmọlẹ́yìn tí wọ́n ní bùkátà sí ohun tí wọ́n fẹ́ mu. Kò ní èmi jókòó ń bí gẹ́gẹ́ bí àfọ́ àgbà. Ẹ̀yẹ bẹ̀rẹ̀ sí forí jágbó lọ lọ́wọ́ àti sẹ́mi fẹ́ jẹ́wọ́ àìmínísí èkù yín. Kò eléyẹn fún wọn. òun lòun tún jáde elu tún wá ni wọ́n fẹ́ mú ìgbà tó wá bẹ̀rẹ̀ sí sàmú báyìí ọlọ́run ni fọkúnlé náà ọkùnrin náà sọ fún ànábì Mùsá pé ọlọ́run ló ń sọ̀rọ̀ ọlọ́run ni ọ̀pá tó wà lọ́wọ́ ti ẹyẹ tí wọ́n rò pé fi ń ṣe náà ní kó fi Iṣẹ́ ọ̀pá ìpé gba, ọya yá tún mọ̀ pọ̀ ọwọ́ rẹ̀ tún fi ń ná àpáta. A tún máa pé kí tún fi ọ̀pá nà, a ní ìdí ń pa àwọn èèyàn tún ní ká tún ná ọ̀pá mọ́ àpáta. Kí ni torí ẹ̀ gbogbo tẹ́ náà bá ti gbọ́ pọ́ ọlọ́run ní àṣẹ báyìí táà báyìí tí ìmọ̀ kí ni rìsọ́ọ̀tì ẹ̀ ṣàjà ṣe mo fẹ́ mọ kí ni hikima tó wà ń bí tọ́lọ ní àṣẹ ìní mi ṣe tí ìṣe mú kí ń ṣe mùsùlùmí gidi ní kí ni èdè Ghana tọ́lọ fi ní ká máa tó súnmọ́ ní méjì òfi jẹ́ pẹ́kà tó àsìkò tọ́lá ń lọ́wọ́ fẹ́ sí nìyẹn ṣáà kí n gbà yẹn kí ni rísì kan náà tàà níbi ní ká máa fọwọ́ sí mọ́ mi kí ló rán àgbì níbi ọwọ́ sí ẹni tí ò bá wá lọ́wọ́ ọ̀tún ń kọ́ ṣé wọ́n lọ́wọ́ ọ̀tún ni ṣé wọ́n ń bẹ ọlọ́run kó fọwọ́ ọ̀tún rẹ̀ yìí ṣé wọ́n kó ń wọ́ ọ̀tún tó máa fomi rọrùn àwọn sọ pé rárá

fákún àtúrẹ́ bí àṣọ àkàlẹ̀ hájà. Tọ́lá lọ́wọ́ ní pàṣẹ kíkà ṣe nǹkan àbí kó rí wà ní nǹkan ẹ̀ fún wa. Kọ̀dẹ̀ ní kàn fún wa kíkà máa ṣe kankan àbí kó rí bú wà ní nǹkan ẹ̀ fún wa. Gbogbo ṣe ọlọ́run ó gbọ́dọ̀ máa wù wá ṣe ní lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n máa ṣe ọlọ́run gbọ́dọ̀ ní wá láyà ni. Àkọlẹ́ náà. Ọlọ́run bá wá sọ pé rẹ̀ Mùsá. Ìgbìrì bí kẹlẹ̀ hajar. Ìgbìrì bí kẹlẹ̀ hajar. Ó yá mú ọ̀pọ̀wọ́ rẹ̀ yìí. Kò fi na àpáta yìí. mú ọ̀pá. فجرت منه اثنتا عشرة عينا. هنا مصعب. شات بسبب واحد لهذا الولد الذي يبكي نعم واصل فانفجرت منه اثنتا عشرة عينا فنبي موسى ṣe mú ọ̀pá bó ṣe fi na àpáta lẹ́sẹ̀kẹsẹ̀. فانفجرت منه ní ìṣẹ̀lẹ̀ ìrú látara àpáta omi lọ́nà méjìlá ni táàpù bá yọ. láti inú àpáta. ọlọ́run bá ní kápá àti pé kó fi pàpá kan lẹ̀ kúrò nínú ilẹ̀ ilẹ̀ yẹn nínú yẹ̀pẹ̀ kó mi dẹ̀ bẹ̀rẹ̀ sí jáde ṣùgbọ́n lọ́wọ́ ni rárá ara àpáta bí tí wọ́n ṣe bá ń wá omi kò ní wá lọ sí àpáta èèyàn máa wá lọ ibi ìsàlẹ̀ odò tó ó súnmọ́ ó wà nsàlẹ̀ ń bẹ̀ ó súnmọ́ ìtẹ́lẹ̀ rú wà ń bẹ̀ ibi tí wọ́n wá wá sí lọ́dọ̀ ọba wa ní óyá wọ́n ti jẹ́ mọ̀ fún àwọn àlèhùnmọ̀ rẹ̀ yìí ó yá fi nù àpáta. fàjọrọ tí mi ní húsínà ta àṣírà ta àìná. bó ṣe ṣe bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ táàbù bá bẹ̀rẹ̀ sí ló bá yọ jáde látara àpáta. àṣírà ta àìná. lọ́nà méjìlá Àwọn àlẹ́mọ̀ rẹ̀ wá bẹ̀rẹ̀ sí bu omi. Ọdí àìsàn kò ló dáadé máa ṣírọ̀ bá hàn. Oníkàlùkù wọn ti wá já àyè tí ẹ mọ̀, kọ̀dí àlùmọ̀ kò ló onáṣìn mọ̀ ṣírọ̀ bá hàn. Oníkàlùkù ti wá já bí ti ẹ̀mọ̀ tó náà ti máa bu omi kò síjà, kò sáàntì ní gbọ̀ngbọ̀n kò tẹ́ mi lómi kan mi lómi kan. Ó tó wọn ṣẹ́kù. واشربوا ọlọ́run bá lóyè bẹ̀rẹ̀ sí jẹ́kẹ́ máa mú. kúlù wà ṣírọ̀bù. ẹ bẹ̀rẹ̀ sí pàdùn tẹkún bèrè náà rí afẹ́jẹ afẹ́jẹ yìí náà. kúlù wà ṣírọ̀bù ẹ̀rí sí kìlá. gbogbo àti àbá wa ń jẹ tó bá mú kó máa rántí pé ta ló ń fún ní jẹ ta ló ń fún ní mu. kúlù wà ṣírọ̀bù ẹ̀rí sí kìlá. ọlọ́run wa rán wọn létí pé ọlọ́run tí wọ́n sá ní ẹ̀sìn òun náà ní àrísìkí yìí o. kùnú wájú àbúrò rìsìkí ńlá. ẹ máa jẹ́ kẹ̀rẹ̀ máa mú ṣùgbọ́n kẹ máa bọ̀ pípé mi rìsìkí láàyè ni o nínú kẹ ọlọ́run ni o. kùnú wájú àbúrò rìsìkí ńlá. ẹ má gbàgbé kọ́ lọ́run ló ń fún yín o. wàlá táìsà òfin làrùn mú fún sí i. ó wò wà sọ́dọ̀ àwọn báńkì náà tó bá fún yín ní jíjẹ tó fún yín ní mímu. rìsìkí ńlá. ẹ má yà rizikila. ẹ má rò pé yín máa ṣe iná fi ń rí jẹ́ rọrùn. mi rizikila. ẹ má rò pé yín máa ṣe iná fi ń rí mu ní rọrùn. mi rizikila. torí bẹ́ẹ̀ má gbàgbé ọlọ́run ọba yín kankan. wàlá táwọn táwọn fìlà ròde mọ fún síkìlá. wàlá táwọn táwọn fìlà ròde torí bàtọ́ ọlọ́run bá kẹ́yìn tẹ̀ ń rí jẹ tọ́lọ́run bá kẹ́yìn tẹ̀ ń rí mu gbogbo nǹkan ṣe inú rẹ fún yín ní gbogbo ìgbà ولا تعثوا في fi مفسدين ولا تعثوا في الأرض مفسدين ẹ má jẹ́ kó jẹ́ ẹ̀tọ́ kàn òun náà ní kí bẹ̀rẹ̀ sí balẹ̀ ọlọ́run ọba jẹ́. kí ni balẹ̀ ọlọ́run ọba jẹ́? ìgbà tí yàn ń jẹ tó ń mu tó wá ń ṣẹ́kù ń jí wa lọ́dàánù. ibi tẹ́bi ti ń pa àwọn kan. Àwọn tí wọ́n kó nẹ̀ká àkiri èdè ni wọ́n máa ń gbé olówó mi jẹ́. Nígbà tó bá rí pé láàrẹ lọ́la, ah, wọ́n ṣe o, ẹwọ táwọn ilé dánù, ẹwọ tí wọ́n dánù. Sáwọn gbọ́dọ̀ ríro ilé inú ilé wa níwúrà náà, nígbà táà táwọn ẹlòmí bá rí nínú ilé wọn ń ṣe ọdún ni ẹ̀yìn ẹ̀sùn ọba ẹ̀sẹ̀ lè jẹ́ ìtọ́lọ̀ ń bá kẹtù ṣẹ́kù ń lè yìí ẹ má fún oúnjẹ ṣòfò mọ́. wọ́lá tààzà òfin àròdè mọ́ ẹbí ń pa àwọn abẹ́ ẹ̀mọ̀túnmọ̀ ètò yẹn ṣáà ń pa rẹ̀ mọ́ ṣe rí lára. àwọn kan kì í ni wọ́n gba àwọn òróró ra oúnjẹ ni. sẹ́yìn bá wá ní ẹ má fi ṣòfò tómi bá wà lọ́dọ̀ tí tó ń ṣe yàfùyàfù ẹ̀rọnú àwọn kan bá lé ilé ìyàwó lè mí ní fẹ́ẹ̀rẹ̀ àárọ̀ yìí àwọn ti jí káàdé wọ́n ti rú báàbù wọ́n ti wọ́ ọmọ káàkiri. wọ́n lọ ní ibi tí wọ́n rìn tí wọ́n tó rí omi kan sí lé wákàtí kan sí lébi tí ó lé ní wákàtí kan sí lébi tí wọ́n ń gbé. tí wọ́n bá rí bí àwọn èèyàn ṣe ń jẹ́yà báwọn èèyàn ṣe ń sọ́fà tí wọ́n bá ní ìwọ̀ nínú náà pàápàá ولا تعثوا في الأرض مفسدين في الأرض مفسدين bákan náà ẹlòmíì tó ní tó ṣẹ́kù lọ́wọ́ sí ẹ̀ lọ́dá tó fi ń ṣe àwọn pàtí tí ò ní àlùbáríkà àwọn pàtí tí ò ní ládá àwọn pàtí tó di ẹ̀ṣẹ̀ sọ́rọ̀ ẹ̀ tó ṣe pàtí òkú ló ń fọwọ́ ti ẹ̀ ṣe ọjọ́ ìbí ló ń fọwọ́ ti ẹ̀ ṣe ọtí ló ń fọwọ́ ṣe ẹ̀rà fáwọn èèyàn ó ní mi ò kí ń mú bọ̀tì sọ́lẹ̀ nìyí náà àwọn ọ̀rẹ́ mi yẹn Ah. Ìwọ́ wá tún mú nínú tọ́lọ̀ bá fún ojú fi ń pẹ̀lẹ̀ ọlọ́run bá jẹ́. Ìrọ́bù obìnrin ìdíje láàyè wà látàrà òfin àrùn tí mo sí. Ó ní ṣègbè mi ni mo lówó mi. Ó ṣe ìwọ̀n mi ni màá ṣe náà náà kí ló kàn yẹn kí lẹ́jọ́ ti ẹ. Kí ló kàn sáà yẹn bẹ̀? Wà látàrà òfin àrùn tí mo sì Ohun tó kàn wá ọlọ́run bá tó fún ẹ̀yin ní kápá àti gbà torí ẹ̀ má ló ń lò kulò kó bá máa gbà lọ́wọ́ rẹ̀. wọ́n ṣọ́ọ̀bù mi rìn síkìlá. ilé náà lọ́lọ́run bá ń rán àwọn balẹ̀ sọ èlé tí lẹ́sẹ̀kẹsẹ̀ yìí pé ẹ̀ẹ́dẹ̀ rántí. ń tẹ́lẹ̀ fẹ́lẹ̀ sí rí yìí o oúnjẹ tẹ́lẹ̀ bèrè rí o oúnjẹ tó fẹ́ mú ló pẹ̀lú rẹ̀ rí o bó ṣe wá sí gbogbo ẹ̀ wá ń ṣe gbẹdẹmukẹ ẹ má wàá balẹ̀ ọlọ́run ọba jẹ́ o. látàlá ní àrídì mo mo sì dé. ẹ má wàá yóò tọ́kẹ̀ bẹ̀rẹ̀ sí wá bẹ́kùnbẹ́kùn o. nígbà tẹ́lẹ̀ mi bá tẹ́lẹ̀ bá ń pa ẹlòmíì sáré sì kiri ẹ̀ ò tí ì kẹnu ìgbà náà lẹ́nu máa ń ka ní wàásù máa ń wọlé sí. sọ́lọ́n bá ti ní kí nǹkan ṣe ẹni orí fẹ́lẹ̀ omi afọ́ ò ní ka mọ́ wàásù ò ní ìrànmọ́ ò kò ní kọ́mọ́ ò Gbogbo ìjọ ọ̀gá ilẹ̀ máa sọ ẹ̀yẹ ẹ ló ń gbọ́ sí. Wà látàṣà òfin àrùdì mọ̀fìdí. Ẹ máa wá lè mú káàkiri kó tó kírun. Ẹ máa ni. Kó tó sáré. Ẹ ṣí lọ́wọ́ tì báyìí kúrò níbi ìwà bàjẹ́. Ó ṣe rẹ̀ ń tẹ̀ ń ṣe wá sọ gẹ́gẹ́ bí ìbàdẹ́ ẹ̀gbọ́n tóun. kí nìkan tóun tún nídìí tóun wọ̀nyí gan-an? Àmọ́ sè é. irú wọn làfà máa máa ṣe wá àtúná máa wò ó ní kàtẹ́gbé báyìí pé kí ló ń sọ gan-an ilé yóò kò dáyé mọ́ I've traveled a you know I've traveled a lot. ولا تعثوا في الأرض مفسدين. I've been in Europe, I've been in Japan.

ẹni tí ọba ìsì rí ṣe dáadáa ara wọn máa ń lé ní àwọn máa ń lè jókòó kí wọ́n kírun wọ́n jókòó wọ́n ṣàdúrà wọ́n jókòó wọ́n gbọ́wà sí ẹ̀yìn náà lọ wo àyìnmọ́yè jókòó ọ̀rọ̀ ọlọ́run mélòó lẹ sábà ọlọ́lá ńlá tó máa máa fún tákàbá ẹ máa gbé pèlè owó jáde níwájú olórin ọmọ ara èèyàn wọ́n ti rí pa ẹ̀rẹ́ iná àwọn ẹgbẹ́ àwọn wọ́n ṣe fi máa lọ jókòó pẹ̀lú àwọn àbúbárọ́ká ní wàásù náà máa lọ fìdí lọ́ọ̀dí pẹ̀lú àwọn ilé gbogbo ẹni tọ́rọ wọn bá ti sáábà fàyè lẹ̀kùn tọ́lọ́run àwọn náà máa ń sábà balẹ̀ ọlọ́run ọba jẹ́ wákàtí márùn wọn kì í dọ́gba ìjókòó gbọ́dọ̀ ọlọ́run ọba wọn ó kéré púpọ̀ lọ́bi jẹ́ kó bọ́lá wọn bá ṣe kí wọn bá ní ìsúrọ́ìlì ohun gbẹ́ ti ń gbẹ̀yìn o ṣùgbọ́n ẹjọ́ wá fẹ́ jẹ ti fẹ́ mú báyìí bí wọn bá yó kì í máa ń tètè rántí pé ibi ti kàn ń rí o. méjì ni téèyàn tẹ́bi bá ń pààyàn èèyàn ní ọ̀nà tí kò ń yọrí tí ní bá ń pààyàn lọ́wọ́ kò ní fẹ́ ẹran tí mọ́ kó tẹ̀ tí yóò rí gbà kan tó kùn ibi gágbà kan tó ń jẹ́jẹ̀ tó ṣẹ́kù tí ò síbi tó ń fẹ́ jẹ́ sí má. bẹ́ẹ̀ náà ni téèyàn bá yó èèyàn ní rántí ebi tẹ́nìkan bá sọ pé ebi ń pa wọn ebi ká ebi yóò ṣe ló dàbí kí n kó díẹ̀ ẹnu ti kù mí fúwọ̀ ebi kẹ̀ kí ló ń jẹ́ ebi ebi kẹ̀. ìgbà tí ó súnmọ́ kó bẹ̀rẹ̀ sí hùwà sí òdà. wàlá táǹkà ó fi láàrú dè mọ́ fìdí. ilé ìlú ọlọ́run fi rán wọn létí pé ẹ má balẹ̀ ọlọ́run. wọ́n yí kú ìtum ya musa lánàá. نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض. ẹwà àwọn tí ọlọ́run bá ń bá rí bọ́lá pọ́ṣẹ́ ń gbé wa lọ́wọ́ fẹ́nà mùsùlùmí ẹwà wọn tí ọlọ́run bá ń bá rí. ìsìnkú ìtùmí yà mọ́sá. bọ́ṣẹ́ ń gbé wọn lọ́wọ́ náà bá ṣẹ̀ṣẹ̀ fún wọn tí wọ́n ẹ̀fẹ́ látara àpáta tó yẹ kó jẹ́ ìmọ̀ fún wọn pé ah ọlọ́run bá máa o ọlọ́bì musa ọlọ́run tó nípasẹ̀ ó tó ń sin o lẹ́yìn ìgbà tí wọ́n tún lómi tán náà tún sọ pàkọ́ ọba tún bẹ̀rẹ̀ sí rira ọba tún bẹ̀rẹ̀ akọ ọba ní rẹ̀ musa. Lánàá sùn kírọ̀ ńlá kan ní wàhídè wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ni pé ọkàn ní ká sọ fún ẹni o lánàá sọ̀rọ̀ aláàtọ̀ àmì wáhì wo lóòkù lóòkù lóòkù lóòkù wọ́n mọ́sá àwọ̀ ò ní lè ṣe sùúrù lórí oúnjẹ oríṣi kan sí yìí mọ́ oúnjẹ wo ni oúnjẹ olóúnjẹ oríṣi kan tí wọ́n ń sọ alimanna wa saliwa ìtàsọ́njẹ́ òní àwọn sọfà anábì musa pàwọ̀ nílé ṣe sùúrù lórí ilé nìkan mọ́ àjàpàrù mọ́ ṣe ti yẹ bẹ́ẹ̀

ìyàwó a máa ṣe báàrí láti láti láti náà ni ni mi a máa ṣe báàrá wáyé tó jẹ́ wẹ̀wẹ̀ wà ń gbogbo obìnrin tọ́lọ̀ ọmọ bá jẹ́ kí ìyà jẹ akọwà máa pọ̀ náà gbà ní ah, aláàdì rárá jí aláàdì ọ̀fára láti ẹgbẹ́ jẹ ẹ̀hẹ́n ayọ̀ ni ayọ̀ tí wọ́n kọ́nà àkọ́kọ́ وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا àwọn ẹlòmí nínú ilé tí wọn àwọn ní tẹ́ǹtì gbogbo ń tẹ́ ní ẹ̀rì àánú ọlọ́run ni ọ̀ ẹ̀ntọ́lọ́n bá ní kí lè ṣe ẹ̀kẹ́ tó tò débi pé wọ́n tún ti ní tẹ́ǹtì gbogbo tí wọ́n fẹ́ jẹ lọ́sẹ̀ kan ẹ mà tó máa dúpẹ́ fọ́lọ́ ẹ má lẹ́sí bí táwọn èèyàn máa ti rí o torí pé àwọn èèyàn tí wọ́n bá rí nígbà ní inú wa bàjẹ́ pé àmọ́ ah, pẹ́lú omi inú rẹ̀ a máa bàjẹ́ kẹ̀ẹ́n ó ti ẹ̀ tó rọrùn fẹ́yìn tó yìí jẹ́ pé ìtawà jẹ́ lánàá bá ṣe ń jẹ́ lánàá láti ronú báwọn láti fẹ́ sàárọ̀ ìsí ìṣíwà nù pọ̀ fẹ́yìn ráìsì wà ń lé ẹ̀wà wà ń lé tẹ̀mú wà ń lé èlùbọ́ wà ń lé gbogbo ẹ̀ ló kúnlé lónírànà ilé náà tó kẹwàá ní táǹtẹ̀bù lóòótọ́ kódà wọn ti gbàgbé oúnjẹ ẹ̀mí ìsinú fíìsà ọ̀rọ̀ tí wọ́n pa àwọn wọ́n ti tèrè ogun fi wọ́n tí wọ́n oúnjẹ ní àpàdé sínú fíìsà ní àkànṣe gan síbẹ̀ ìjọ tán bá rí káyé wó lòkúta kí ló ti dòkúta sí iná ẹ̀yà lágbára sáta lélẹ̀ àtakọ̀ à jẹ́ ìgbà tí tẹ̀sí pípa ní tọ́kì kan bẹ̀ yẹn jù. ìlú kúlẹ̀ tún yá musa lánàá síbìrọ̀ látàánì wáhídẹ̀. wọ́n lọ ń ṣe ṣètò ayé rẹ̀ gbẹ táútáú ọlọ́run jẹ́ kó darogún síbi kan ó ti pè táwútáwú bò mí ètò ayé ni bọ́ọ̀lù ń ṣe sí látàná rèé títí dòní bó ṣe máa wà lọ́la náà nìyẹn ọkàn jẹ́ pé tó kún àwa òun ni pé ń pàtọ́lọ́ ń bá ní kó pọ̀ lọ́dọ̀ wa ká ṣe máa yàyọ̀ pọ̀rọ̀ èyí tó kún àwa ni pé tọ́lọ́ ń bá ní kó ṣì gbẹ táwútáwú ká má bàkàn jẹ́ ká má bànújẹ́ ká má sọ̀tọ̀kùsọ̀ tọ́lọ́run àìsílò ní òtúmọ̀ sáà ní símbala wíwà lónìí ló bùkátà kákún fún bẹ́lọ̀ kọ́lọ̀ ǹjọ́ kó má jẹ́ kó dáadáa wà lọ́la. ìnálẹ̀ òmùrọ̀ ká máa já hádìtà àádùn wà lọ. kẹ́rí tó bí ti ayé ìbò ṣe wà yìí bẹ́ẹ̀ ṣe ń wo tó ń lọ. ìnálẹ̀ òmùrọ̀. ọlọ́run máa fi ń túwàlù ó máa fi ń yíra wọn padà ní o. kàmá jahadida adùnwàlù máa ń sọ̀rọ̀ ó sàmànù láti hù azimá tó bá ń lọ báyìí nígbà míì tí yẹn bá wò sáà tí yẹn bá yà dúró sọlọ́run kó bẹ̀rẹ̀ sí jọlọ́run kọ́ lọ́njọ́ ìkẹ́tọ̀ òṣèré má pọ̀ o wọ́n ló ṣé kìí ṣe mímọ̀ ìṣẹ́mi o tí a bá lọ ń gapá tó rò kó oúnjẹ bá kan àyèmọ́yà sára ó zàmánà àyèmọ́yà àwọn ẹlòmíì lójó ló wà náà ni wọ́n sára ó zàmánà táwọn ọ̀gbá ti dùn wọ́n nú sẹ́yìn sára ó zàmánà sáṣọ́ kúnnú wọ́n dúró fún ọtán òwò pé wo ni kò tún wọ̀ ní. sára ó zàmánà sáṣọ́ àti wọn kàmì kàmì kàmì ṣé kí n wélé àbí kí n wélé yìí sára ó zàmánà kódà wọn wọ̀ mi wọn á tún bọ́ náà ní mi a máa wo bàtà olótún bàtà oníkì wọ̀ lówó ti wọlé wọlé yìí. sára zamanu. ó ti gbàgbé ní sínú pálí tí ò tẹ̀ ẹ̀dí sára zamanu. oríṣiríṣi fìlà ló wà tó ń lò síra wọn. sára zamanu. oríṣiríṣi ọkọ̀ tó bá fẹ́ gbé jáde ní a tún tó máṣ tó máṣ aṣọ tó fẹ́ wọ̀. sára zamanu. àwọn tààrà ó sàmánú. lápẹ́lẹ́ ti ẹ̀kọ́ rẹpẹtẹ lọ́dọ̀ àwọn olóṣèlú. àwọn tààrà ó sàmánú. tó yẹ àwọn oríṣiríṣi àwọn ọlá tí wọ́n lò ń gbà kan àwọn aṣọ tí wọ́n wọ̀ ń gbà kan àwọn bàtà tí wọ́n wọ̀ ń gbà kan àwọn oríṣiríṣi ọkọ̀ tí wọ́n gún pàtó. látẹ́lẹ̀ sábà náà ṣùrù ráńdá ìmọ̀ ní àbàdàn. ẹ̀rú gbọ́dọ̀ máa ń pààyàn nígbà tí kẹ bá wà lọ́wọ́ èèyàn. látẹ́lẹ̀ sábà náà ṣùrù ráńdá ìmọ̀ ní àbàdàn. ẹ gbọ́dọ̀ máa tó kókó máa sọ̀rọ̀ sọ̀rọ̀ pé títí nìyí pé níbi táwọn pàdé lónìí yóò ṣe. ṣùrù ráńdá ìmọ̀ ní àbàdàn. ìdùnnú kì í ṣe ẹni tọ́lọ́ bára ó sàmánú àdìhò àzìmánú. torí ọba alágbára ni o àmìtọ́lọ̀ gbogbo ẹni tọ́lọ̀ bá ń jẹ́ kí nǹkan rọrùn fún báyìí kọ́lọ̀ má jẹ́ kí nǹkan nira fún kọ́. àìlè kò ní tóbi àkóńtà lánà síbírà aláàbáníwà ní kí ìfàdé ó lánàá rọ̀ bá. bá a ṣe sọ ti ẹni tí nǹkan bá rọrùn fún. bẹ́ẹ̀ náà ni tẹni tí nǹkan bá dáago fún ó jẹ́ pé kìí ṣe sọ̀lẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ jẹ́ kí nǹkan jọ sọ́dọ̀ rẹ̀ ni kìí ṣe sagbára lẹ́yìn tọ́lọ̀ bá ní kó ní lọ́wọ́ kìí ṣe kó yọ̀ lẹ́lẹ́ni tí ò ní ẹni tó náà bá wá ní lásìkò yìí kó náà má rò pọ́lọ́wọ́ bá Ọlọ́run bá ìtọ́lọ́run bá ń ṣe fún mi yíà kò lè lọ́rùn ní hálẹ̀ ní láhálẹ̀. يغير الله من حال إلى حال دار لانك الشجك يا بي ما بين ضغطات عيني لانك الشجك يا قدا وانتباهتها láàrin méjèèjì ẹ tí ò pé ìṣẹ́jú kan. yúkọ́ ìṣirò lọ òkè hàlẹ̀ ìlà hàlẹ̀. ẹni tí ò lè dá kọ́ńtrólù five thousand naira ní ìtìlẹ̀ mọ́ lónìí.

ìkẹ́ dé àánú ọlọ́run bá dé. torí ẹ̀dí náà bá ti bára yín ẹ má rò kó ẹ má rò kó bó ṣe lọ rí ẹ má sọ o. torí ẹ̀yẹ má jẹ ẹ má rí èrò kí òrùn ẹ má burúkú sẹ́ńtọ́ lọ́n bá kẹ́ jù yín lọ. ẹ wò pé ọlọ́run tó ṣe tiẹ̀ ó lọ́dọ̀ rẹ̀ tó lè ṣe tèmi lọ kó tún ju tiẹ̀ lọ. ẹ̀rí pàdé àtàwọn bàbá máa jẹ́ láàrín rẹ̀ wọ́n ní sẹni tó dá ọlọ́mọ àjò ń bà jẹ́jẹ́ kí tiwa náà dáa àdúrà àwọn bàbá wa nìyẹn àníyàn wọn dá lórí àdúrà a tún kọ́kọ́ sí àdúrà fẹ́ ẹbí ti ẹ̀dí dáa a ní kí sẹni ti dá má bàjẹ́ kí tiwa náà dáa torí pé tó kọ̀ wá ní kí tiwa dáa tẹnikọ́ bá pàdé tẹnikọ́ ní dáa àdúrà tí ò dá dáa ni kò sílẹ̀ yẹn ìtumọ̀ rẹ̀ ní pé yàn ọrọ̀ ọlọ́run ti pé tí ò bá bàtà nìkan jẹ́ kó gba sí ẹ̀fẹ́ mi èmi ò lè dá ọ̀rọ̀ burúkú ni ó kọ̀ lọ́dọ̀ ọlọ́run ó kúnlẹ̀ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ torí àwọn ọmọlẹ́yìn anábì Mùsá náà ni wọ́n ń ṣe kìlọ̀ fún kọ́rùn-ún jẹ́ kí ní àná tọ́lọ́n bá fi ń jẹ́ ká mọ̀ pé kọ́rùn-ún náà ọlọ́run bá ti alọ́lá nínú kọ́rùn-ún náà ká وآتيناه من من الكنوز ما إن مفاتيحه لتنوه بالعزاة أولي القوة قارون náà nínú àwọn ọmọ lẹ́yìn ànábì Musa ní nínú mọ̀lẹ́bí rẹ̀ ní pàápàá ọlọ́gọ́ alẹ́ àtọwọ́ dédì kẹjẹ tó bá rúgásá ànábì Musa lórúkọ oúnjẹ bá kan anábẹ̀ẹ̀dẹ̀ nípa nínú ọ̀rọ̀ yẹn pàánábì Musa wà lọ sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ọwọ́ alọ́bẹ̀ pé a máa ṣe báyìí òjò kó ìwá káfí ṣẹ̀sìn rárá o àìbí máa ń pa àwọn èèyàn rárá o àwọn ọlẹ́yìn alábì mọ́ta ni wọ́n tó lọ ṣe wá àṣẹ fún ẹbọ̀ ọ̀gá ti ga jùkọ́ máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ dìbò ọlọ́run wá ní sẹ́rí kọ́rùn-ún yìí nínú ọmọ lẹ́yìn ànábì Musa ni ọ. bàbá kọ àlẹ́ yìí. ìgbà tó dé bàbá ọgọ́ àlẹ́ yìí. àlẹ́ yìí. ló bá ṣègbẹ́rù bọ́rí ló ṣe gàrú lóríra rẹ̀ ló gapá ó ṣègbéraga sánàbì Musa. wà á tẹ ìhàhùn ìnàlẹ̀kùn lóòsì

Látànú òbìlẹ̀ ọ̀sùnbàtì ń wá. Kọ́kọ́rọ́ tí wọ́n fi ń síbẹ̀. Látànú òbìlẹ̀ ọ̀sùnbàtì ó lè kó wádìí. Ọlọ́run ní látànú òbìlẹ̀ ọ̀sùnbàtì ó lè kó wà. Ó máa ń ka àwọn alágbára aláyà láti gbé ni. Kí ni wọ́n fẹ́ gbé ìmọ̀ ń ṣowó là ń sọ? Àní kọ́kọ́rọ́ ilé owó. Àwọn tí wọ́n nípa láyà bí àwọn tí wọ́n lágbára tí wọ́n tún tó yẹ pé tí wọ́n bá gbé nǹkan báyìí. látànà ilé ìsìnbádí ó lè wà. ọlọ́wọ́ bá ní àwọn alágbára yìí tí wọ́n bá fẹ́ pé kọ́kọ́rọ́ lé owó kọ́rùn tó ń kó sí tó wọ́n wá ti pa wọ́n tẹ́lẹ̀ náà pàwọ́ ti wọlé wọ́n ti rú dé bí ìgbà tí wọ́n ń já ẹ̀wà ni wọ́n rú owó dé ó yẹ tó kó síbi òkè àtúntì afẹ́sì ilẹ̀ òkè òsì owó ẹ̀dà ó yẹ rú síbi ó yẹ owó ẹ̀dà ẹ̀rú síbi kò wá mọ iye owó mọ́ owó tí wá pọ̀ jù pẹ̀lú nígbà tó bá pọ̀ dédé ká ní eh, money is not my problem you know the, how, to spend it is my problem owó ló pọ̀ dédé tó ń sún wọn ní a ní kí kọ́ ní pọ́blẹ́mù báwo lè ti ní pọ́blẹ́mù. àmàfà rẹ̀ wá ń sọ fún pé kọ́rù. látàfúrọ̀. ìdẹ̀kọ́ làlàhú. lọ́mú látàfúrọ̀. anábì Mùsá kan kọ́ ló ń sọ fún. orípa anábì Mùsá ló rúdù sí tó mọ̀ pè ní ọlá rẹ̀ tó mọ̀ bà tó ń kàn tí kọ wá jẹ́ tán aláyò mọ́ sáà wọ́n bá ṣe rí pé àwọn jọ mọ́ àwọn tó kù náà wọ́n sọ ń pẹ́ àwọn ẹ̀nà wọ́n sọ ń pé látẹ̀fùra kọrùn-ún ó jọwọ́ ẹ̀ láyàyọ̀ pọ̀rọ̀ má rò pé wọ́n ní ó rò pé wọ́n ń bẹ̀ ìwọ́ kọ́. látàfà iná lọ́hàlà yòóhè kúlì fàríhì. wọ́n ní torí pọ́lọ́ gbogbo oníyanràn ọ̀hún gbogbo ni Gbogbo mi ń ṣe lẹ́bù, mo kó lẹ́bù àwọn ilé Gbogbo àwọn kéré sí lọ́gbà wa. Ọlọ́run ṣe wá. Láyé ẹ̀kọ́ wà ní tẹ́jú sí máa àtàkà lọ́hùn dárọ̀ àhìrọ̀. Àwọn sọ fún kọ́rùn ní pé wọ́n sọ̀rọ̀ ibi máa àtàkà lọ́hùn dárọ̀ àhìrọ̀. Àdìbàtà wa ní fún ẹ báyìí ni pé owó ti dé báyìí. Bí àtàkà lọ́hùn dárọ̀ àhìrọ̀ wàhálà ló dé yìí o má yẹ kọ́kàn rẹ balẹ̀ jù o tètè mú nínú tọ́lọ̀ bá fi kílẹ̀ yìí ó máa fi wá àlìkí àmọ̀ rẹ̀. wàlá tán sànásì bàtà nínú dúnìyà. ilé ẹsẹ pé ń sáà sọ fún ẹni pé kí wọn náà má wàá gbádùn owó yìí o. làtàn sànásì bàtà nínú dúnìyà. ẹ̀kọ́ kan rèé tọ́lọ́ bá kẹ́ ni èèyàn náà máa ń lo ìpè tọ́lọ́ bá kẹ́ á jẹ nǹkan gidi á wọ nǹkan gidi á gùn nǹkan gidi agbẹ́ inú ààyè gidi tọ́lọ̀ ọba sọ náà nìyẹn wọ́n látàn sànà sí bàtà mi náà dúníyà látàgbé ìpèsè ẹláyé wọ́n náà tọ́jà rẹ̀ jẹ́yà rẹ̀ inna inna inna lè náà fi kàn án lè ka hàk ọ̀rọ̀ táwọn ẹbí arábìnrin ẹ̀tọ́ ẹ̀mí ẹ̀ náà ní ìgbà gbádùn nínú ọlá tọ́lọ̀ ọba fún ẹ̀ wọ́n náà tọ́jú ara ẹ̀

torípa ẹ̀rọ ní ẹrú owó ni wọ́n àwọn kan sin owó wọn kan ṣọ owó ni ìkẹta là ń bá fún ẹ láyé. látàǹsánà sì bá mi nà dúníyà. látàǹsánà sì ẹ nínú rẹ̀. wà á hàṣí ilẹ̀ yìí. tó ń ṣàkàwé ìgbéraga àwọn kan tiẹ̀ nínú òun nífẹ̀ẹ́ sí kí bàtà rẹ̀ máa ní ti gbogbo ọgbà ní always need ìmáàṣì náà dẹ̀ ni ó dẹ̀ nífẹ̀ẹ́ káṣọ rẹ̀ máa dán gbogbo ọgbà fìlà rẹ̀ gbogbo ẹ̀ àwọn sọ fún ànábì pé yékìí ṣe gẹ̀ràgà lélẹ̀ yẹn yékìí o ní kí wọ́n sọ fún kòkòrò lè tí ẹ̀kú máa fẹ́ gbọ́ àti ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀ràn rẹ̀ òun náà tún lè kíyàn máa fojú kírí àwọn èèyàn fún ilé ìkẹ́ èmi ò lè jókòó sẹ́gbẹ́ àwọn ilé mi ò lè bá ilé yìí ṣe alábẹ̀dẹ̀ ní فأما بنعمة ربك فحدث فحدث إن الله جمال يحب الجمال Ọlọ́run bọba tó rẹwà ní tó dáa, ó fẹ́ kó máa rí kéèyàn náà yọ dáadáa. Ìgbẹ́ni wọ́n wá ṣe fún òyìn ó fẹ́ kó máa gbé jáde. Wà látán sánà sí bàtà nínà dùn Ẹlẹ́ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n wá sọ fún ní náyà kan ṣe yìí náà wọ́n ní ṣùgbọ́n bí sí àwáwọ̀ ní púpọ̀ ṣe ń jáde tó ń àbáyà ló bà nínú jẹ́ òun ṣùgbọ́n bí tọ́rọ̀ rẹ kù sí náà ni pé wà áhùsìn ká máa áhùsìn Allahu ilayk bọ́lá ń ṣe ṣe fún èyí tí ní ti ẹ́ ká máa áhùsìn

bikini kùsì wa pọ̀ tó yìí ẹ̀ mùtúbọ̀dọ̀ ara ní ìsìn báyìí fóònù fifty thousand twenty thousand hundred thousand kò ká mi owó tí mo ti ní ní ìsìn ó ti tó kí lè máa lo fóònù two hundred and fifty thousand rárá o. wà á ha sí. ní ìsìn báyìí o ti wọ́n ti kó máa lo fóònù two hundred and fifty thousand lóòótọ́ ẹ máa wá lo ní fifty thousand hundred thousand yẹn kó wá mú one fifty tó kù lórí ẹ̀ wọ́n máa fi dùn àwọn ẹlòmíì nínú ọ̀lẹ́ ẹ̀jẹ̀ olówó tó gbé mọ́tò six point five million four point five million seven million tó gbé jáde táwọn yẹn wá ń sunkún lọ́dọ̀ rẹ̀ pé bí ń pa wọn táwọn yẹn wá éèlé rẹ̀ pé bàbá ọlọ́run kó jẹ́ kó túbọ̀ máa pọ̀ sí ẹ̀gbọ́n wa ẹ̀yẹ́ kan náà jẹ́ ń bẹ tó wá lọ ṣẹ́ hundred naira tó wá ṣe sínú kóló tó wá ń wílé wọn lọ́wọ́ wọ́n kọ́kọ́ bu táyà mọ́tò yìí pé kí ló wọ́ọ̀dì wọ́n wo wúnṣe wọ́n wo gáàsì wọ́n wo gbogbo ẹ̀fí kíni kí mírọ̀ yìí lásán tó yàn bá kan pèsè iná mọ́tò yìí sí à ohun tó fún wa ìwọ gan fúnra ara rẹ táwọn ilé bá ti ẹ̀dúnú tí wọ́n tọ́pọ̀ sókè náà ọdẹ́rin rà ní òjá bàbá àgọ̀ ní sunday à ẹ̀gbọ́n wa àgọ̀ ní sunday à madam ọlọ́run ẹ̀ níbo òsì ìwọ gan máa mọ̀ lẹ́yìn ara rẹ pé èrò owó owó bọ́tù wọ́tà wọ́n mọ̀ àwọn ilé náà fi sọ pé wàá mú ọ̀kadà ìgbàmú sábà. Kàmá àhásánà lọ́hùn ilẹ̀. Kí ni ìtìpọ̀ lọ́dọ̀ sí ẹ náà rẹ̀ dì? Ó yá. mẹ́tì fáwọn èèyàn tó wọ́n nínú. ìdá ilẹ̀. Kẹ́kẹ́ ọba ṣe dáadáa fún ọ náà o. nínà tí ọlọ́run bá ní kókù lọ́dọ̀ yìí ẹ wo àwọn tí ọlọ́run bá ní kò tó fún àwọn tọ́lọ́run bá ní kó dá fẹ́yìn jù wọ́n lọ ẹ wo wọn o ẹ ṣàánú wọn o ẹ jẹ́ kọ́ṣẹ́ kàkan náà yìí ṣùgbọ́n pẹ̀lú àánú ọlọ́run wọ́n ti ń rí ṣe jùlọ

ẹ kàkúlẹ̀tì ẹmọ tó wọlé lóṣù ẹ wá wọ ẹlòmíì tó ń wọlé fẹ́yìn lọ́sẹ̀ tó ń wọlé fún ní ọ̀sẹ̀ kò wọlé fẹ́lẹ̀ ní lóṣù mẹ́ta ẹ wá wúrú ẹ̀dá bẹ́ẹ̀ pé màá ṣe sí ni Ahsan ila an-nas. Ahsan ila an-nas. Ìbáṣirí kan tó wà ní kíyàn ná nínú tọ́lọ fún kò jẹ́ lórí. Tàbí ní kò ló bá hàn mọ́. Àti tó wà bẹ̀rẹ̀ ni pé ahsan ila an-nas ṣe dáadáa sáàmì. Ahsan ila bá hàn án. eléyìí ṣe, wà á rí náà bá Gbogbo ihe náà kọ́ ló máa ń túmọ̀ kókò sówò. Olówó náà ha mi jẹ́ pé mẹ̀kúnnù ló wà ní yọ. ṣùgbọ́n tó ti omi tó ti dà síwájú wà láàfàá láti tẹ̀lẹ̀ tútù. Ṣàṣà ti ní kò ló bá mọ̀ mọ́. Kò tó bójú ẹ̀rọ àwọn èèyàn ti bù ẹ́ pé ẹ́ ọ̀rẹ́ wa kò wọ́rọ̀ jẹ́wọ́. Ṣàṣà ti ní kò ló bá mọ̀ mọ́. Ẹ mọ́tò tí ò bọ̀rọ̀ wọlé, irọ́ àti káṣe. Àṣà ìlànà. Ẹ má ṣe wàhálẹ̀ ṣáfi wàhálẹ̀ máa wò wá. Allah akbar. Wọ́n dẹ̀ bẹ́ wulẹ̀. Àṣà ìlànà. Torí ẹ̀ ló fọ́ tó jẹ́ pé ọ̀dájú táwọn ọlọ́lá wa dájú. lọpọlọpọ ọmọ ọ̀tá náà tó wá ń jẹ̀yàkúyà sí. mo wà ní pọ̀ lọ́dún kan mọ́tò yẹn dẹ̀ ń bọ̀ báyìí àwọn bọ́ọ̀sì dẹ̀ jókòó ní gáràjì yẹn wọ́n dẹ̀ ń wo bọ̀ pé ó máa wọ̀ ó máa wọ̀ ó máa wọ̀ títí títí títí mo sọ̀rọ̀ ẹ̀ mo dé ilé náà lọ bó ṣe há sábà yìí ní tó mú sí lọ́wọ́ ó wọ́n ẹ̀ṣẹ̀ wá súnmọ́ àwọn negotiate a máa yọ̀ a máa yọ̀ pẹ̀lú títà ìní o wọ́lọ́hì láàánsì Àhásìtì Títí tó dàbí wọ́ báyìí, ó dẹ̀ wọ́ tán ọ́yẹ́jọ́ wá súnmọ́, òkú lè jọ fún ara rẹ̀ wọ́n ẹ̀sẹ̀ wá ń bá sọ̀rọ̀ kódà kò lè bọ́ọ̀lẹ̀ tó ti há sínú ẹ̀rọ pọ̀ bó bọ́ọ̀lẹ̀ ó máa bọ́ sínú ẹ̀ ni wọ́n á ṣáwó lẹ̀ ń bá sọ a máa yọ ìgbà ìdí wọn jọ sọ mò ń wọ́n lọ́ọ̀kan báyìí ni láti wájọ ń sọ̀rọ̀. wọ́n kó máa ní káàsì yẹn lọ́wọ́ ń bẹ̀ mi ò tiẹ̀ bọ́ ọ̀gbà kan tó ṣiṣẹ́ ṣe bá àjọ mọ́tò àdẹ̀ ló ń fẹ́ máa lọ àwọn adágbèrè sí lọ́rùn. àhàzìdì lánà bí. sọ́dẹ̀ yẹn ṣe dáadọ́ sáwọn èèyàn. ọ̀sán mi dìkún ló bá hàn wọ́n bá àwọn èèyàn nígbà tẹ́ yìí ń gbé ráìsì yẹn wọlé. sásán dédé kò lọ bá wọn. wọ́n wò yín nígbà tẹ́ yìí ń pàṣẹ lẹ́yìn mọ́tò yìí. sásán dédé kò lọ bá wọn. wọ́n wò yín gbogbo sọ́nà bá ṣe fún àwọn èèyàn kan rí. sásán dédé kò lọ bá wọn mọ́. àwọn ọ̀rẹ́ yín mọ̀ kó da fún yín jà wọn lọ. sásán dédé kò lọ bá wọn mọ́. àwọn àdúgbò mọ̀ pé yín rí ṣe jà wọn lọ. àhàtẹ́ni ìlànà. àwọn jọmọ́ mọ̀ kó da fún yín jà wọn lọ. àhàtẹ́ni ìlànà. àwọn tẹ̀lé ọ̀lẹ́ni sẹ́wọ̀n pé tó bá rí nìkan kọ́lẹ̀ yín jẹ. nǹkan yẹn ń wọlé fún yín. àhàtẹ́ni ládàá sí ẹ̀yìn náà wá ṣe dára sáwọn èèyàn. dáta tètè kò ló bá wọn kàn. olùkọ́lá wọn bá kúndé ayé yóò fi lé ayé kọ́ra wọn ni òun jẹ́ kẹ́hìn náà bá ní bùkátà sí wọn kọ́ bá dáyín lóhùn. dáta tètè kò ló bá wọn mọ́. bàtọ́là máa sàbàdálé ìsànà ìhìnsánà. فقال ما سابت الإنسان إحسان Àfáwà yìí ní ó máa ti pẹ́ gan-an, mú kọ̀ọ̀kan kan fún àwọn Mùsùlùmí jọ ìlú mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí Ìsọ́sà Bẹ̀wá ti máa mú wáyé. Ìgbà tí a sórí ní ti ìdílé lógún ọdún nígbà tí a náà ti wà ní èké tó bá ti wá mú mi wá báyìí tí ló máa jí ni pé à ah, ìyẹn tó tún mú wáyé láàfin sọ fún ọ náà ẹ̀ṣẹ́ àmà àyàmà àkójọ. Ìjọ́ tí lílo bá pẹ́yìn akọ̀ máa mú bẹ̀ ni kì í ṣá aṣọ ènìyàn máa ń kó sílé tó bá ń kọ́ tó bẹ̀rẹ̀ sí yọ̀wú a máa gbó bí yàn bá fún abára máa tún pẹ́ ṣùgbọ́n kéwú bí yàn bá ṣe tó ẹ̀fà mọ́sílẹ̀ kan jọ tí yàn bá ní bùkátà sí yàn máa mú bí agánra ni فطال ما صعب ògbólógbò ajá náà sì ti ń tẹ́rù bá àbọ̀ níwàásí àbọ̀ níwàásí tí ọba jiná tó bá múra àbábọ̀ wá sí ilé òde aṣẹlẹ̀ yàgò ọbẹ̀ ni o onígbà tó bá gbé orin eléyìí tó bá ní ibẹ̀ ẹ̀kọ́ là ń lọ tó tún pè mí tó sọ pé rárá àlòyẹn lẹ́yìn tó tún já fagun má já fagun kò sásìkò ńlẹ̀ mọ́ kò sí tó náà fẹ́ fi tú ni. àwọn ọ̀rọ̀ ẹni fọ̀tọ́ ọ̀lọ́mọ sàbọ́dà ní. ìsànà ìsànà. ó ní súnà ọlọ́run lórí ilẹ̀ ayé fáwọn èèyàn ni pé dáadáa ti ṣe ó máa ń jẹ́ kí èèyàn mẹ́lòmíì lẹ́rú ni ẹ̀rù kó mú ni ẹ̀rù rẹ̀ ni olówó bá bá yorùbá lólówó ta jẹ́ rẹ̀ wa yóò ní kò gbọ́dọ̀ jẹ́

ohun tó yẹ kéèyàn fi ten thousand naira ṣe yẹn á dẹ̀ pé báyìí lẹ́sẹ̀kẹ́ fún ìparí ìdó ti báyọ̀ ṣe ọ̀la ẹ̀dẹ̀ wá fún ní two thousand á dẹ̀ àwọn àpèjì ìtẹ̀. àtọ́lá máa ń ṣe tó ń bá láwọn tí kì í ṣe ẹ̀ báwọn èèyàn. kódà ń fi ẹ̀kọ́ fi ten thousand naira ṣe. àwọn èèyàn ti mọ pé ta ni kílẹ̀ gba ẹ̀ ní jẹ́lá rẹ̀ o ẹ parọ́ fún ẹ̀dá ọdún mọ́lódú ẹ bá sí òtún ẹ bàjẹ́ olówó mi àwa gbọ́mọ́sí dọ́dọ̀ dé wáyà wá ní. kíyàn ti tẹ wákàtí mẹ́rin lórí mọ́tò ẹ̀ báyìí gbogbo owó ẹ̀ náà two hundred ni wọ́n ní kí ló rà gbogbo tó ló onídi mo ti àdìsẹ́yìn bùdù mo ti gbé wá oní onídi on onídi pan onídi kílẹ̀ tí ti ń pè é gbogbo ẹ̀ náà ni mo ti rà wáyìí òbówó kí wákàtí mẹ́rin ló lò wọ́n tó mi nìkan ló ṣe lónìí ni ó dàgbà sí rẹ̀ rẹ̀ sí sí fáfọ̀dẹ̀ bí wá tó ẹ̀ wọ́n bá ṣe mọ́tò mẹ́rin fáfọ̀dẹ̀ mẹ́rin 2001 ṣe lé lọ́wọ́ ẹ̀ náà wà gòkè kò sí pọ́lẹ̀ kò sí wàhálà ṣe 500 yìí náà ni 500 no problem sir ok ok sir ìjọ tó bá tún ìyẹn wá wá bà nǹkan mí jẹ́ nínú mọ́tò àwọn ni à yọ nǹkan mí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní tí wọ́n ni wọ́n kọ́ àwọn ní rọ́jà yẹn má parọ́ o ní rọ́jà lórí o ṣùgbọ́n tó lídìí sí òun náà èèyàn mélòó ló pààyà ọlọ́run tó máa mọ̀ fọ́lọ́ á di fún mímbò mi tí wò bá ṣe ó kéré púpọ̀ jù nínú èèyàn ló ń ká ìná wa ṣe wàhálà fún ẹ lásán máa wọ́n di òtítẹ́ lè òtítẹ́ náà àtúwà lórúkọ rẹ lórí sọ́ọ̀dì mú ẹ mú ń padà bọ̀ ni òun náà wá dúró dé níjọ́ tó bá wá dé báyìí tí ó bàjẹ́ inú mọ́tò rẹ̀ ní adágún kí nǹkan á yí àbájá ní à ń tó ń da mọ́tò yìí dààmú rè àwọn ohun tá à ń ṣe ìjìyàn kọ́ ni wàhálà àníbíwá ni ó ti máa tí wọ́n ń ta lórí ìgbà ìtòwà ní mọ́tò ẹ̀ náà ló yọ ó dẹ̀ sọ́jú ẹ̀ àwọn fi ìlú ti bàjẹ́ sí a ní tẹ́bá fẹ́ rà lórí ìgbà nígbà ìmọ̀ kan tí mo ní àwọn ọ̀rẹ́ wa kan tẹ́kọ̀ọ́ máa ń tú pàtí mọ́tò ìyẹn ó ti ní tẹ́bá rí fifteen thousand ni fifteen ẹ̀yí ká lọ àrá lọ́dọ̀ yẹn yẹn máa bí pàṣẹ náà yìí mo fi ní fi sí yẹn lọ ẹ̀ náà ni ẹ̀wà máa kú àwọn ń ètò ṣe máa dá ẹ̀sà tí yóò ní ìfò yẹ́ máa wà ókè máa tí ní iná bẹ́ta fún lásán fẹ́ mọ̀ tí ò bá jẹ̀dẹ̀ ká ẹ̀kọ́ náà bá rẹ̀ sí mọ́ ẹ̀dìrí báyìí wọ́n ní orólójì àti kó fìtì ilẹ̀. ìyá tún wá ṣọ́bà sí àní fún ọmọdé sí ni. ìmọ̀ tó tún wá jẹ àyàkuyà dáadáa lè lólóbẹ́ gbẹ́lẹ́gbẹ́ ẹ̀bọ̀ tó thousand naira owó jẹ́. ìyẹn náà rí hundred owó thousand naira Allah akbar. Àhàsìkì lánà. Ohun tó bá tán bọ́ ìsìn ẹbí ń dalè rí o. Ṣùgbọ́n yẹn má jẹ́ ẹ má ṣe bẹ́ẹ̀ sí o. Ẹ tó dàsùpọ̀ ọlọ́run ọlọ́run á ju fún yín bò ní. Àtọ́lá máa ń sáà bàtàlẹ́ sáà. Ṣíṣe dáadáa sáwọn èèyàn. Ṣíṣe dáadáa sáwọn èèyàn. Ó máa ń ṣokùnfà káwọn èèyàn Kí wọ́n padà máa ráǹfà ní èèyàn jẹ́ kí èèyàn máa ṣe bí ẹrú fún wọn. Ṣùgbọ́n dídájú àwọn èèyàn. ó máa ń dí ọ̀dájú látòdà àwọn èèyàn náà padà àwọn ènìyàn náà sọ fún kọ́rù mi pé ah, wọ́n ní ṣe dáadáa ìrẹ́kọ́rù nínú àwọn ọmọdé ànábì Mùsá rẹ̀ o oríṣiríṣi àwọn èèyàn ni ọlọ́run ti ànábì Mùsá ojú rẹ̀ rí tó ìyẹn tó ń fowó yán ànábì Mùsá lójú àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n ń sọ fún wípé wọ́n ní má balẹ̀ jẹ́ bá torí pé nǹkan ti wá wà lónìí kó wá bẹ̀rẹ̀ sí sí yàmàyàmà kò dáa kò dáa báyìí ilé ayé ò lọ báyìí ọlọ́run ọba kọ́rùn-ún kọ́rọ̀ dáa

ìnáma òtí tòhò àlá ó ní gbogbo ohun tí mo ní yìí àlá ẹlẹ́lẹ̀ ríndí ìmọ̀ mi ní ọ mímọ̀ ṣe mi ní ọ ìgbà táàrọ̀ ń ṣe kílọ̀ kan ti yínà wà tó kọ́ àwọn ọmọ ìgbà yálà ya tí wà ń pàtẹ́ mi ṣe wàhálà tí mo borí jágó káàkiri ọ̀rọ̀ wọ́n ní mímọ̀ ṣe sọ ní tó ń nílò àti tó ń jẹ́ lónìí bọ́n ṣe dà lónìí rárá o ẹ má ṣe wáàsí kankan fún òun ẹ tọ́jú wáàsí Òdìdù aláìlìmì ní bí. Ó ní ń sọ ní, ó ní aláìlìmì rí bí ìmọ̀ ohun lòun fi kọ́rọ̀ jọ. Àwọn alámi alámọ̀ náà ọ̀rọ̀ àkọ́dẹ alálákà ní ìkọ́bìnrin ní ìsàlẹ̀ kòrò. Ọlọ́run ní ṣe kọ́rù lọ́wọ́

tí ẹ bá máa wà nínú ọlá àwọn ma lọ lu ọlá kù lánàá mọ́tò tá ń lò lónìí tí ẹ pà kọ àwọn kan máa ní ọkùn bọ̀ tó ń wẹ̀ tá ń sẹ́lẹ̀dẹ́kì ẹ̀ ń bí Allahu gbogbo tí ẹ máa rò kó máa nílẹ̀ ní àwọn kan máa sí ní lánàá ìgbà tí wọ́n kú tán tí ò sí nǹkan kan táwọn ọmọ lè mẹ́tẹ́ tí Kókò wá rántí ní káwọn kan náà ti lọ lánàá tí wọ́n lọ́wọ́. Àwọn alámi àlámú ẹ̀nà lọ́wọ́ àkọ́dé àlàkà ní ọkọ̀bílì yìí mi lè kóró. Ọlọ́run ni a ti pẹ́ àwọn èèyàn rẹ̀. Mọ́ni wà á jáde ní ogún wà la parí kò láyé? Àjáde mi ní ogún wà dáhùn. Àjáde mi ní ogún ẹni tó jẹ tó nífọn ní ìkan jùlọ ẹni tó lówó jùlọ ẹni tó lágbára jùlọ ẹni tó lọ́mọ ogun jùlọ a ti pa wọ́n rẹ́. wàá ti jámọ́ á. tó tó rí nǹkan kójọ jùlọ apárẹ́. wàlá yóò dà lọ àádọ́nà bìnrin mọ́ lé mọ́ mọ́. àbí kò béèrè lọ́wọ́ àwọn èèyàn ni ìgbà tí fìrà ń parẹ́ bí nǹkan kan bàtórí ẹ̀jẹ̀ lẹ̀ ẹwọ bá bí ọlá ṣe lówó tó ń pàtọ́ lọ́n fẹ́ mú kúrò láyé ayé ò mà torí ẹ̀ parẹ́ wọ́n má kàn dùn wá mà ní. tó ń kó lè jẹ́ lẹ́lò ní ti jẹ́rí gbogbo tó ń kó lò ní lẹ́lò ní ti nírí ìgbẹ̀yìn ẹ̀dá òun lójú ló kókó ẹ ká ṣiṣẹ́ sílẹ̀ ká lè fi wá àtìkárí. ẹ jẹ́ ká ṣiṣẹ́ sílẹ̀ ká lè di tààrí. wọ́n káyé náà wá sí ńlá ni gbogbo yóò kí yẹn lè jẹ wàláhì nìkan ti jẹ. gbọ́dọ̀ kó lè jẹ lẹ́nìkan ti jẹ rí. lẹ́nìkan náà ti jẹ rí o. Bàbá ẹgbẹ́ mọ̀ nìyẹn bá mọ̀ tó rò kó òun mọ̀ jù. ti ni wọ́n kọ́. ti Gbogbo ń ń kà lórí gọ́ọ̀gù gọ́gù èèyàn kan tó péré màá ní. gbọ̀ngàn tóun kó lè ní lẹ́lòmíì ìpínlẹ̀ rí. àwọn oníṣìírí software tí wọ́n wọ̀ yìí àwọn ọmọ tó máa ṣe òmà tó wa rí. àwọn mọ́tò tá ń pín àwọn tó máa ṣe àwọn kan máa lọ́mà Gbogbo tó kó lè ní ti ní rí. Kò sí sí òun ní láyé tó máa rò ní jù. òun lóṣù kókó. Kọ́lá bó jẹ́ mọ̀ ìlànà tí a bá tún dé ibi tẹ́ni tí ò tún ọlọ́jọ́ orí ti ń dà mọ́lẹ̀ yẹn tún pé rí. Mo wo kan tí wọ́n sí níjó ní. Mo dẹ̀ jókòó mo dẹ̀ ń bẹ Ọlọ́run. Mo dẹ̀ pé kì í ṣe pè mí lè mọ́ bí ọmọ ìṣùgbọ́n ti máa torí pé kí ni ọmọ yìí kéré lọ́jọ́ orí ṣùgbọ́n tó jábọ́ lẹ́nu rẹ̀ wọ́wọ́hì làzí ó kọjá pé eh, ọmọ yẹn ó tètè fọmọ kékeré bẹ̀rẹ̀ kí rárá o ẹ̀bùn bá tó ṣìyàn lè mọ̀ ni. èmi náà wá ń bẹ ọlọ́run bí mo ṣe wá ń wo báyìí kò lè ṣe àwọn èèyàn lójú ọ̀yìn mọ́ pẹ̀lú ọjọ́ orí tì í ọmọ ilé yìí kéré ọmọ tí wọ́n wò ìkò tí kò gún ọdún ìyára ti ka méjì sẹ́yìn ilé ìdá ẹ̀ṣẹ̀ kò sí lè pẹ́yọ̀ kan ní ogún yẹn tọ́ndẹ̀ tí ń jẹun tó tó yí ilẹ̀ no no no no ilé yìí kìí ṣe lásán ẹ̀fún ọlọ́run tó ń kọ́ ẹ̀kẹ́rọ̀ ẹ̀fún yẹn Èèyàn bẹ́lá òun ẹ̀fọ́ àwọn ọmọ sí ẹ̀. Lẹ́nìkan àti ní. Ìwà táwọn náà wà kékeré bàbá tó bí máa máa mú mi lọ sí ṣíṣàmọ̀ sí Sheikh Adam àtìláàlì lórí lágége àwọn òtútúkútù bí i àléfà tìní àwọn sì máa ń san ọ̀rọ̀ tí a rí ìkan dìmú alájà wa mú mi náà dání àwọn jókòó sí ìpìlẹ̀ wọn bá ṣe wá ń bá bàbá ìwọ́n ṣe wá ń ka fútù àbá ṣe bá wọn tú wọn

nígbà tẹ́lẹ̀ omi bá fẹ́ bẹ̀rẹ̀ títí ẹ̀ òun lè ní ẹ lọ bá mi kó ẹni owó tẹ́sí ẹ náà wà òkè ẹyẹ kí n ra kí ẹyẹ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú márùn náà kí àwọn èèyàn tó lè lówà tá lè gbé fún ẹ̀sọ́límẹ́ǹtì àní kó tó pọ̀ sí o márùn lòun fi bẹ̀rẹ̀ ìwọ́n rẹ èèyàn kan ń jàdúgbò láàmú èèyàn kan ra márùn lẹ́ẹ̀kan ṣo. Wọ́n ah. tó ń kó lè ní lẹ́lòmíì bọ̀ wá ní. Gbogbo ìyọ́nkẹ́ àròkọ́ ń ní, wọ́n ní. Ah. Tó bá tẹ̀lá wọ́n náà tún jókòó àwọn ẹ̀mọ́ ọ̀fẹ́ pé tó fẹ́ ra lẹ̀ yìí fàṣ. Ó tí ẹ ó ra àdúgbò kan ni. kọ́lọ̀mbà àfọ̀nù kẹwọn ọba pàdé lè wípé wọn ọ̀rán ti pàwọ́ olé lọ́wọ́ àwọn tẹ́nàtì wọn mí ẹlẹ́rìí wà ń jókòó ń bí ọba tó wà ń sọ dáńdí ìgbésùn tó fún wọn wọn náà wọn gbére bí ọba kú ní abúlé ọlọ́ni lọ́dún náà wọn ní bàbá yóò rántí wá bèèrè owó ilé bí ìgbà mi pẹ̀lú bí ọdún kẹta náà wọn táwọn wá ń gbélé wá rò pé torí tí ìyàbá ń sọ̀rọ̀ tí ò bá má kàwé wá kúrẹ̀ dárúkẹ tó wà láyé wọ́n lè ní àsọ́dù ló ń sọ àbá náà sì wà ń sọ dáńdẹ̀ àwọn wá ní ẹdúró kó bá yẹ kó jẹ́ sípàtà ìbá wa ọmọ alẹ́ gbogbo àtẹ́nàtì ìdàlú lulẹ̀ ẹjẹ́ àṣà owó jọ ká lọ fún iye kan olóṣù mẹ́fà ọlọ́dún kan iye tó ní kálukú bá ní ọ̀nà bá gbéra lọ ká bàbá mọ́ láfihàn wa bàbá ni bàbá náà sọ pé àwọn àtẹ́nàtì ilé ìwé nìyẹn

Tẹ́ríkà bí kẹ́yàn ti pẹ̀lẹ́ nínú ayé yìí. Ìgbẹ̀yànlá òun lójú lóòjì kókó. Kókó nìyàn àtúbọ̀tán ní kókó. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ sílẹ̀ ká lè fi wádìí tán rí. Ẹ wá wo kọ́rùn-ún. وخرج على قومه فخرج على قومه في زينته

kọ́lá wọ́n tún bẹ̀rẹ̀ bọ́ọ̀lù bọ́sà so gbogbo tí wọ́n bẹ̀rẹ̀ yà ń bọ̀ ń bẹ̀rù àwọn ní kọjá yìí àwọn àgbàtí kọrù náà jáde táwọn èèyàn bá kọrọ ọjọ́ alákọ̀ọ́bí sí ìsìnà náà ó jáde sí àwọn fọ̀kọ́rọ̀ jọ àlà ọmọ ìfì ìzìnà ó jáde sí àwọn ìyàbá ìfì ìzìnà nínú ọlá nínú aṣọ pẹ̀lú ìtẹ̀lẹ̀ tó ṣojú lọ́yìn tó bá bẹ̀rẹ̀ sí òpá lórí nǹkan ọgùn ẹṣin tí wọ́n ti dẹkọrẹ́tì pẹ̀lú àwọn oríṣiríṣi ọ̀ṣọ́ Ẹṣin náà ti sókè bá fún náà ṣe olókùsí àwọn ọ̀dà aláhàtúwà. Kọ́lá lẹ́ni ìtàyòrí dùnà lẹ́hàyà àtàtò nìyà. Àwọn tí ó já sí pé àlàdínà yòrí dùnà lẹ́hàyà àtàtò nìyà. Àwọn táwọn náà fẹ́ yòrò yòrò ayé bí wọ́n ṣe rí kọ́rùnù báyìí. Kọ́lá. Yàlẹ̀ ìdálá náà mi sì la máa ó ti àkọ́rò. Àwọn ọlọ́kọ̀ ẹlẹ́dàá ni àwọn ọmọ ìdálá náà. Àwọn ọlọ́dẹ̀ lè nírú tẹ̀lé yìí ní à. Ah ààyè mi rè á. Yálẹ̀ ìtàlànà. Kí lèmi wá fi ṣe rí báyìí? Yálẹ̀ ìtàlànà. Ẹlòmí àtún sọ́sọ́sọ́sọ́ àtún sọ̀sọ́kú sálẹ́lẹ̀ dáhùn bá sùn ọ̀pọ̀lọ̀ ló ń pèlè lẹ́dà. Yálẹ̀ ìtàlànà. Wọ́n ní ayé àwọn ọ̀. Ìsìlámà òdì àkọ̀rùnù iná òòlà ló hàzín àzín. Owó yẹn wọ̀ wọ́n lójú ẹsẹ̀kẹsẹ̀ ọ̀dà yẹn ń sáìsì wọn. wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí rọjú wọn pé ah, irú tí kọ́rùn-ún yìí káwọn náà nírú ẹ̀. wọ́n tó rọ́ lọ́wọ́ tó wá sọ pé ah, irú owó lágbájá bíi ìdílé fẹ́ jàbí náà fẹ́ jàbí là káṣe gbé. òòró ah, nu báwo làtúbọ̀tán rẹ̀ ti fẹ́ rí. ẹni Dangote olórí méjì òun náà fẹ́ gun ilé ìdúrófà òun náà fẹ́ gbin kínní kan. yáa lè ìtọ́lá náà. Àwọn àwọn bẹ̀rẹ̀ sí kíbò sí. Ìfúnlẹ̀ máa ó ti àpàrọ̀ ọ̀nà ìnà ó làdó Lára àwọn tí ò dá kí ẹ ṣe ń fẹ́rù ọlá alágbájá kò dá. dá alágbájá yìí lọ́lá. Mò ń bẹ̀ ọlọ́run lọ. Ẹ̀fún mi lẹ́mi gbígbà kó mọ sórí kó àwọn ọmọ mi. Bẹ́ẹ̀

má bèèrè rọ́ọ̀lá ẹnìkan rọ́ọ̀lá tí ẹ̀ bóyá pọmọ ẹ̀ ní tó lọ fi tó ṣẹ́ṣó rọ́ọ̀lá ti ẹ̀ bóyá jalè ní ó nǹkan ní nǹkan gbé bóyá lẹ̀ bí ló tà má bèèrè rọ́ọ̀lá ẹnìkan bóyá ó mú ni ó mọ̀ bóyá ó yíwèé ni tó fi kówó ìjọba wọ́ wàhálà lu ó àwọn ilé náà lá ń bèèrè rọ́lá lálẹ́ ìsàlànà ìrọ́lá àti ẹ̀tọ́ tún bèèrè yóò mọ̀ bóyá látẹ̀mí rẹ̀ onígùn ni ìsìlàmà ó ti yà kọrùn ilé ilé ló bẹ̀rẹ̀ sí kọrùn ìnà ó làlú hàbìn àwìn wọ́n ní ká má kọ́rọ̀ sọ́ra wa jẹ́ kọ́rùn ní mà wọ́n ní kọ́rùn ní mà ní lọ́ọ̀kì gan o wọ́n náà tó rọ́mọ yahoo tó bẹ̀rẹ̀ sí tó ń fara Ah, ọlọ́run bọ́bọ́ yẹn gun ẹsí olówó wọ́n wá bẹ̀rẹ̀ sí lọ́jọ́mọ́ torí àwọn ẹni eré wọ́n máa ń ṣọ́ ẹni sáwọn fẹ́ gbó lọ́wọ́ rẹ̀ kọ́lọ̀ tí wọ́n lé eré ọba kan lọ́wọ́ bá kẹ́ wọn lọ́dún kan wá kíjímà lọ́dọ̀ wá ń gbàtà wà lọ́wọ́ yẹn gbàtà kíjímà tán bá súnmọ́ mi náà bá náà fẹ́ gba nọ́mbà mi wọ́n ti lè tèwọ́ sí mọ́ sí wọ́n ti lọ́wọ́ fẹ́ ra jẹ́nẹ́tọ̀ wọ́n wá wá kí wọn ṣàṣàdúrà fún wọn ọba ẹ two hundred ní òjò yẹn rántí ọ̀rọ̀ sáà tó ní àwọn àtìlẹ́ lọ́dún mẹ́wàá àwọn ní àwọn fẹ́ gba nọ́mbà mi wọ́n fẹ́ rí i àwọn kọ́lé tó tún bẹ̀ amẹ́ríkà làwọn dẹ̀ dé sí i pa ìgbà tó gba nọ́mbà mi tí mo gba nọ́mbà àwọn tí wọ́n lọ tán wàláì mo wá bẹ̀rẹ̀ wàhálà mo fẹ́ mọ̀ ló mọ bàbá yìí ẹ́ mo wá ń wádìí wọn káàkiri olówó tí mi mọ̀ tún mọ owó rẹ̀ tí mo mọ̀ kílẹ̀ rẹ̀ mi jẹ́ haram fún ìtọ́lọ̀ wọn bá ń ṣe yìí ọ̀wá ìmọ̀ wá dàbò tí tọ́lọ̀ wọn fi jẹ́ kí ṣe kò ń jẹ fọ́líṣọ̀ tó ń bá wọn ṣiṣẹ́ business ni wọ́n ṣe Amẹ́ríkà náà bí ìgbé ọ̀tọ̀ kíríkà ni wọ́n nígbà tí mo fẹ́ lọ ilé wọn tí mo fẹ́ lọ kí wọn mo mú yọ̀dá ní mo <laughs> owó táàmù pẹ̀lú owó rẹ̀ kìí ń pẹ̀tẹ̀lé wọn èyàn máa jẹ haramu fún orí ẹ̀ ló bá jẹ́ lè sọ pẹ̀lú confidence pé tó rẹ̀ ò tó mọ̀ tó bá fún ọlọ́run á bí ẹ owó tó bá nìyàn máa fi tí a bá fi jẹun tí a fi tọ́mọ tí a bá ṣàdúrà àdúrà ìyá àgbà ọlọ́mọṣọ́ aláàfà kó ẹ ṣàkó ogbẹ̀ wá ọkọ̀ ni ẹlọ́bá dáńbẹ̀ ẹ̀ ṣáyà bí bẹ́ẹ̀ kọ́ ó ní kí wọ́n ní kán júwe kán jalè kán ṣàkó wá sí ibi àwọn ṣàdúrà fún wọn ah. rárá o èèyàn gbọ́dọ̀ fura mùsùlùmí máa ń ya aláṣàjẹ aláàjọ olówó tó kó wọ haramu jọ tó wárò kó ń jẹba kan tó wá ń fa àfá ṣe fáàrí ibi òkọwà àwọn bàbá ní sáàbá ju èdè òkọwà ibi tí èèyàn fi máa jẹ́ pé olówó tó rẹ̀ tó wá mọ́ kan ló wá tó ń ṣe fáàrí tí ẹ kó bẹ̀ wá pé ká gbà pé ká bẹ̀ lọ sílé ọlọ́run láti máa sọ mẹ́ta ibi tó ti rí àníkóyé gba rìbá mọ́ yé kúrò báńkì mọ́ yé tọ́tí mọ́ àti àti yẹn fún ẹ òsì tó wá ní ká gbowó sílé ọlọ́run dòwó ẹ̀ múná kọ́kọ́ lọ túbá àwọn àfá àtàná ẹni rẹ̀ tàná tí wọ́n ṣe rí nìyẹn nígbà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá tòní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pẹ̀lú olórí ìjọ tòní owó ṣáàtì wọlé àwọn náà wá ń kàn pípì pẹ̀lú olówó mi ò kọjá èdè ẹ̀rí kápítà bàbí rẹ̀ máa ń tẹ̀lé kí wọ́n á lóun fẹ́ máa kàn pípì pẹ̀lú bàbá ọba Ṣẹ́gbẹ́ wà ní wá ń gbọ́rọ̀. Ọ̀rọ̀dá alákọ̀ọ̀bí ti kọ́lá lẹ́bí. Wọ́n ti dẹ̀kẹ́ bá rí fáwọn ìbò ń sọ yìí. Ìdùnnà lè háyà tàtò ní háyà lè tàlákà. Ẹni tí ò mọ̀ wọ́n tẹ́lẹ̀ tí ó ń yẹ̀sẹ̀ máa wípé ta ni wọ́n sọ, àwọn ni wọ́n dìde. Àwọn ilé bá ń fi ọlá kọ́rùn bẹ Ọlọ́run a ní kọrù náà lọ́mà kẹwọ́ ó mà ní lọ́pìtì lẹ́yìn ilé ìwà ń kọ́. Wàkọ́lá lẹ́ni náà tí lè lè máa wà ìlà kan mùsàwá bùrọ̀ yẹ̀fọ́ irú lè máa ní àmàna wà ní àwọn igun ẹlẹ́ẹ̀kejì. Ọlọ́ni náà ó tún àwọn tọ́lọ̀ wọn bá fún ní ìmọ̀ tó fún lágbóyé ẹ̀sìn. wọ́n ilà kún sáwà àbọ̀ ńlá. àwọn ẹwà kọjú táwọn tí wọ́n ní káwọn náà fẹ́ rú ọlá kọ́rì. wọ́n ilà kún. gbé yín ọ̀jẹ̀ ọ̀jẹ̀ lẹ́yìn kí. wọ́n ilà kún. kí ló wàá rọ́ọ̀lù yìí? èyí màtí ẹ̀gọ́ o. wọ́n ilà kún ẹ̀yin máa kọnú ẹ̀yin máa kó òfò ẹ̀yin máa ṣẹ̀wá rìn jí o. wẹ̀yìnlá kún sàwá bó lọ ní ọ̀họ́ irun límàn ámànà wà lásọ̀ ní ha. ọ̀hún sọ fún mi pé ṣáà yọ̀mọ̀ ẹgbẹ́ sàwá bó lọ yọ̀kọ́ yìí. irun límàn ámànà. wọ́n ní ẹ̀sán tọ̀dọ̀ ọlọ́run ló lóore. irun límàn ámànà. ìtẹ́kọ̀ọ́ ọlọ́run ọba ló nìyẹn máa ń dúró de ìfẹ́ tó bá gbọ́ يلقاها إلا الصابرون wọ́n ní ṣùgbọ́n tí ẹnìkan nílé ṣe sùúrù àsìkò tiẹ̀ ìlà sọ́ọ̀dìrù ẹnìkan nílé dúró àsìkò tiẹ̀ àfoníṣòro torí pé tí a bá ń wo àwọn kan ojú èèyàn ní o èèyàn náà fẹ́ tẹ̀sán máa nípa àdúgbò ń sáré ṣùgbọ́n tí a bá rántí pé èyàn á dúró lásìkò tí ẹ̀ tí sọ́rọ̀ ń bá fún ẹ̀rẹ́ èyàn jẹ́ tó kúrò. ìlà kọ́ ni ìlà kọ́ ìlà kọ́ ni fún ìwà a ní kí ilẹ̀ kó gbogbo Àtúnwà àtọ́lá rẹ̀. Fọ́kàtà mọ́dájì ọ̀dìdáre láàrin. Àwọn ní kílẹ̀ ń mì wọn. Bàbá àjá àjá àjá ó parẹ́ pátápátá. Yà ń sọ̀rọ̀ nàró mi dùnìlá. Kò wá sí àwọn èèyàn kan báyìí, ní fi àti ní ọkọ̀ mi mi ní ó mọ̀tì ní jàmọ́ àti ní. Fífi àtẹ́. Kò sáwọn èèyàn kan báyìí. Yà ń sọ̀rọ̀ nàró mi dùnìlá. Tí wọ́n lè rán lọ́wọ́ tí wọ́n lè ní kọ́lọ́ máa jẹ́ ìyà kó má parẹ́. Wọ́n máa ka nàní náà lè mọ́ dàsírí. Kọ́rùn náà wá rónú rọ̀ lọ́wọ́ o kò ráàánú kankan gbàndì kankan ọ̀ àwọn tí wọ́n wá ń ro kan wọ́n sí bá hàrẹ̀ ní iná tàbánà ọmọká náà ní máa yà já. Tàbí ń sọ fún wa pé ká máa sáré ayé jù, tó ní lọ́wọ́ àwọn àtúbàtún rẹ̀

kò ṣe é wọ̀ mọ́ tó bá wọrú ẹ̀ ní ìsìn àṣọkalẹ̀ léjì kalẹ̀. àwọn bìlà tó rán táwọn ọ̀gbà tí orí pẹ̀ dáadáa kò lè dẹ́rù wọn máa wọlé tí tí ló máa gbé dúró nísìnyí. àwọn bàtà àgbàná tẹ́sẹ̀ sì kí dáadáa kò lè wọ́rù wọn má báyìí. àwọn aago ògbà náà àbíkó mu fún àwọn tí wọ́n ń ṣaago tí wọ́n bá yọ ṣé nìdí méjì kú ọ̀nbẹ apá ti tínrín الله أكبر وأصبح الذين تمنوا مكانه بالأمر ọrụ táwọn àwọn arùkùn ọrù ti kọrùnù lánàá nígbà náà ẹgbọ́n nígbà tí parun ọlọ́run parun wípé yẹn ti ẹ̀jẹ́ kò bọ́ọ̀dá jùgbà tẹ́ pé àlọ́bì musa ń lọ ọlá rẹ̀ rárá ó àwọn èèyàn tí ẹ̀rí tẹ́sì dọ́là rẹ̀ mọ́ kò wọ́n làbí ìgbà tó ti ẹ̀sì lọ́lá rí láyé àwọn ilé náà bẹ̀rẹ̀ sọ pé ha. Wẹ̀yìnkà àtàwọn ọ̀rọ̀ ayé bí tuntun ìsì kọ̀lẹ̀ máa ń yá ṣá omi ní ìbàdìhì wáyé fún ní. Wọ́n ní àṣọ́lọ̀ ọ̀run tiẹ̀ máa ń tẹ ọlá kalẹ̀ fún yàn fẹ́ni tó bá wù. Jẹ́bi tuntun ìsì kọ̀lẹ̀ máa ń yá ṣá omi ní ìbàdìhì wáyé fún ní. Àṣọ́lọ̀ ọ̀run ló lówó kì í ti kọ́ rúùn tẹ́lẹ̀mí ti lọ jẹ pẹ́rẹ́ ara rẹ̀ torí kó o fẹ́ gbà lọ́dọ̀ olówó ó dẹ̀ dẹ́jọ́ kó o dẹ̀ kírun ó dẹ̀ bìkítà kó o kírun. torí tẹ́lẹ̀mí fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́lá ó dẹ̀ wọ ọrùn rẹ̀ ńlẹ̀ torí tó fẹ́ jẹ́ lọ́dẹ̀ sọ́lọ́ ọba gbéga tó fi sípò ó wá ń torí rẹ̀ wá wọ́ṣọ̀ kò tó lẹ̀ ó ṣe islam. omi ní ìfẹ́ kó fojú onísúná wò mí kó má lọ sọ pé mo mẹ́sìn kókókó ó wá torí rẹ̀ ó ń kó irun gbọ̀n. Ah! Wẹ̀dánà lọ. Wàláyé fún ẹ, ntọ́lọ̀ ọba fún ẹ, olówó lè fún ẹ. Wẹ̀dánà lọ. Dúró tán pẹ̀lú ọlọ́run. òun bá tó sọ fún pé ẹ mo fẹ́ lọ kírun. Tó bá sọ pé ọ fẹ́ lọ kírun, ìwọ yìí lẹ̀ Pẹ̀lú ọlọ́run sà, èyí náà lè máa gbà mí pẹ̀lú àánú ọlọ́run. èmi ni màá Mo tó máa sọ bẹ́ẹ̀ fún wà tó lọ́n ṣe fún yẹn ọ̀láì títí ẹ bá wà ń bẹ̀ àgbà ẹ̀ títí ọ̀bá sí lọ́dọ̀ sí ẹ̀ tó bá torí sí ẹ̀ tó torí iṣẹ́ tó panú sí kódà títí ẹ bá bọ́tò ní fífọ̀ kan balẹ̀ ló. Allah ẹ̀tú ọ̀tọ́lọ́m. Jẹ́bi dúdú rí ìsìnkọ́lé mọ́ ìyàjá omi ní ìdádì wàyà fúdì àwọn ilé yìí náà wá bẹ̀rẹ̀ sí ṣe wà àtúgbòrà wọn ọlọ́lọ́ọ̀nú olóńtẹ́ ọlákalẹ̀ fún èèyàn òun náà ló lẹ̀ ń jẹ́ kó mọ níwọ̀n bá fẹ́ lómi o. láúlá amúnáláhùn àlẹ́yìnà làkọ́sàfàdìnà. ọwọ́ ọmọ òun bọ̀ ọ ní à ah, láúlá amúnáláhùn àlẹ́yìnà làkọ́sàfàdìnà. láúlá amúnáláhùn àlẹ́yìnà tí kìí bá ti kọ́ lọ́n bá ṣàánú wa ni. làkọ́sàfàdìnà. tá a ti wa ṣe fún wa àwọn ọ̀rẹ́ wa tàná ṣe fún wa ni. làkọ̀tàfàdínà làkọ̀tàfàdínà ìbá ti kọ́ mọ́ kọ́rùn báyìí o. wàlíkà náà la yóò fọlẹ̀ fọlẹ̀ káfíìrù. ọ ní kẹfẹ́rí ò mà ní sóríire o àtúbọ̀tọ̀ kẹfẹ́rí ò mà ní dá o. ṣé gbogbo ẹ̀ náà rí. gbogbo ẹ̀ náà ló ti wá ló ti lọ bí dàbí fíìmù yìí. ìjà sáà rò lè àfihàn. Ọlọ́run wá ń parí ọ̀rọ̀ yìí fún ọdún. Ibi tí a máa ń sáré rẹ̀. Gbogbo ta níláyé yí pàǹtíra sán ni. Nàìjíríà lọ alílẹ̀ yìí. a máa kàn lájílẹ̀ تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا القيامة لجوه ọlọ́run bá ní tíkà dárò láàrín àjẹ́lùhà lẹ́lẹ́dì iná láyúrí ìdúnà olówà ń fi láàrín wà láàbá sáadà. ọlọ́run ní àlèkè àwọn àtúbọ̀tán ọbẹ̀ ló pàtàkì a máa mọ̀ fi yẹn kalẹ̀ afàlìjọ́nà kalẹ̀ lílẹ̀dínà láàyò ìrìnà fáwọn tí wọ́n fi ń ṣèyàn ọ̀nà tí wọ́n ń ṣe mútómútó wọ́n ṣèyàn jẹ́ wọ́n ṣe ṣẹ̀dá lórí rẹ̀ ọ̀rọ̀ títà àti balẹ̀ jẹ́ àwọn lápàlìkì àwọn ẹ̀dá wàlẹ̀ àkẹbàtò lélẹ̀ mọ́tàkì ọlọ́run ní sáńkọ́lá túbọ̀ tán dáadáa olùkọ́yọ̀ ọlọ́run bá lónìí ó ṣe wá ní olùkọ́yà ọlọ́run kó rọ ayé yìí fún wa kó jẹ́ kó rọrùn fún wa láti ní nǹkan tí wá ń bẹ̀ ní rọrùn ọlọ́run kó máa fi ayé yìí fún pípín mọ́ wa ìta ti rí kó jọ níbẹ̀ ní ti halal kọ́lọ́n kó bá fi wára kan sí ìta tó ń retí rẹ̀ kọ́lọ́n kó jọ kó ṣínà rẹ̀ fún wa ọlọ́run gbogbo ẹni tọ́lọ́run ti bẹ̀rẹ̀ fún tí nǹkan ti rọrùn fún àti àti àti náà ti lò tí ò nira fún àpàdàjọ́ kó nira fún kó wa gbogbo ẹni tó ń tiraka tó ń ṣọ́ọ̀gù lọ́tún ló sì pé àní mo fẹ́ jẹ halal yìí àwọn ọlọ́njọ́ nǹkan yóò ti jọra wọn àbíọ́lọ́ gbogbo orú ẹrú bẹ́ẹ̀ kọlọ̀ má ṣàbà ṣìdẹ̀kù púpọ̀ wá ọlọ́àjọsọ̀ tọ́lọ̀ اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر إخواننا المسلمين في كل مكان صلى اللهم وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته